بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ̀ ó ń forírọ̀ ẹni tó ń fárígá ó ń kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa ọ̀rọ̀ ìfẹ́ ní alẹ́ òní ó ṣeéṣe kó jẹ́ pé ẹ́písòdì méjì la ṣe ní àkọ́kọ́ náà episode one oh ni à ń ṣe báyìí episode 101. oh one ọ̀rọ̀ ìfẹ́ episode 101. oh one ní alẹ́ òní tí í ṣe alẹ́ jímà alẹ́ ọjọ́ jímà mọ́júmọ́ jímà alẹ́ ọjọ́ júmọ́à déètì òní ní twenty eight oṣù kẹrin rọ̀bíù sáà ní ọdún 1443. episode 101 ó ní àkọlé àkọlé náà nìyí ó ṣe wẹ́kú oríkì ọ̀rọ̀ ìfẹ́ ṣe mọ̀ pé oríkì ọ̀rọ̀ ìfẹ́ ó ní ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń farigá ó ń farigá tọ̀. àkọlé talẹ́ yìí ni ṣé kí n forí rọ tàbí kí n farigá ṣé kí n forí rọ tàbí kí n farigá ìbéèrè yìí ni olùbéèrè béèrè ó ń béèrè béèrè bí àmọ̀ràn bí àmọ̀ràn ó ní ìgbéyàwó tí òun mú ọ̀rọ̀ rẹ̀ wá ṣé kí òun máa forí rígá kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ làbárè arákùnrin kan ó ní ìyàwó mẹ́ta ìṣẹ̀lẹ̀ kó gbìyànjú ọkùnrin ni ó níyàwó mẹ́ta ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ yìí bóyá nọmba two bóyá nọmba three ló mú ẹjọ́ rẹ̀ wá. ló sì ń béèrè fún pé ṣé kí òun máa forí rọ ni tàbí kóun fárígá. ẹ̀sùn wo ló fi kan aya rẹ̀ ó fi ẹ̀sùn anifak anifak ìṣojú méjì ẹ̀sùn ìṣojú méjì ló fi kan aya rẹ̀ ọ̀nà wo ló gbà rí ẹ̀sùn yìí fi kàn án ẹ̀jẹ̀ atẹ́tí gbọ́ ṣé ẹ rí arábìnrin tí wọ́n mú ẹjọ́ ẹ̀ yìí bàbá rẹ̀ ìyá rẹ̀ mùsùlùmí ni wọ́n wọ́n sì bí òun náà sínú ẹ̀sìn Islam ṣùgbọ́n ọ́tàsí àgẹ̀rẹ̀ ọ́tàsí àgẹ̀rẹ̀ kìrìsìtẹ́nì kan fún lóyún nígbà tí ìyẹn ní àárọ̀ ọjọ́ arábìnrin nígbà tí àṣírí tú pé ó ti lóyún bàbá rẹ̀ pè é jókòó ta ló ní oyún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ipò nífun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ipò nífun ó jẹ́wọ́ ó ní jọ̀ọ́nù kan ló ní oyún bàbá rẹ̀ wá sọ fún pé èyí tó kéré jù nínú ẹrù rẹ̀ mú báyìí wo inú ilé dáadáa ò gbọ́dọ̀ wọbẹ̀ mọ́ lójú ayé ìhun àti lẹ́yìn ìhun àwọn ti pínyà láyé àwọn ti pínyà lọ́run. ọ̀làjú rẹ̀ lẹ̀ títí òfin làdílẹ̀ fún kìrìsìtẹ́nì ìwọ tó pèrè ní mùsùlùmá òun ti yọ ọ́ kù nu ọmọ tó ń bí. bàbá wọ́gi lé e pátápátá. arábìnrin yìí ó dìgbà ó dàgbọ̀n ó kó ẹrù rẹ̀ kó lé bàbá rẹ̀ ó sì bu ilẹ̀ ẹbẹ̀ lọ́wọ́ ó di aya jọ̀ọ́nú ó bí oyún yẹn ó tún lóyún míì ó tún bí i kò déré gbèrègbè ọ̀dọ̀ bàbá rẹ̀ o torí bàbá ti bàbá ti tá dànù kọ́mọ kò bá ẹlòmíì nínú ẹbí wọn. arábìnrin yìí lẹ́yìn ìgbà tó bí ọmọ kejì tán jọ̀ọ́nú bẹ̀rẹ̀ àárẹ̀ tó lágbára. nígbẹ̀yìngbẹ̀yìn jọ̀ọ́nú ọ̀dàgbèrè fáyé lẹ́yìn ọmọ méjì tí arábìnrin ti bí fún arábìnrin yìí ó wá wà nílẹ̀ fún odidi ọdún mẹ́rin gbáko lẹ́yìn ìgbà tí ọdún mẹ́rin bọ́ sẹ́yìn tán ó ṣe alábàápàdé ọkùnrin mìíràn tí òun jẹ́ musulumi wọ́n jọ sọ̀rọ̀ ìfẹ́ láàrin ara wọn ọ̀rọ̀ wọ̀ ni ọkùnrin yìí wá sọ pé ní ìlànà ti ìsìláàmù kódà bíyàn jẹ́ adélébọ̀ aláṣẹ rẹ̀ náà ni yóò yọ̀ǹdẹ̀ fún ọkọ. nítorí náà ta ni bàbá rẹ ṣé wọ́n ń bẹ àbí wọn ò sí. ó ní bàbá àwọn ń bẹ ó ní ṣùgbọ́n rélùwé ti gba àárín àwọn kọjá nítorí pé òun fẹ́ jọ̀ọ́nú. ọkùnrin mùsùlùmí sọ pé ẹ. Eh, bó bá jẹ́ pé n tó bíjà nìyẹn ìjà ti parí báyìí bí ó bá jẹ́ pé ohun tó bíjà láàrin wa àti bàbá rẹ̀ nípò fẹ́jọ́ ọ̀nù ní ìsìn ọ̀fẹ́jọ́ ọ̀nù mọ́ Jamiu ló fẹ́ fẹ́ báyìí ọ̀tọ̀ sì ní jọ̀ọ́nù ọ̀tọ̀ ní Jamiu torí náà júwe ilé bàbá rẹ̀ ó júwe arákùnrin yìí lọ inú bàbá dùn nígbà tí ó gbọ́ pé ọmọ òun fẹ́ fẹ́ ẹlẹ́sìn Islam ó ní agásí pé kíkọ̀ tí òun kọ̀ lọ́mọ lọ́jọ́ kìíní àná torí pé ó dẹlẹ́sìn míì ni ní báyìí ó ti ní àǹfààní láti padà sínú Islam pẹ̀lú bí ó ṣe fẹ́ fẹ́ mùsùlùmí bàbá yìí kò dáṣọ bo ọ̀rọ̀ yìí fún arákùnrin wa arábìnrin padà wọ ilé bàbá rẹ̀ ọdẹni tí ń lọ sílé bàbá rẹ̀ wọ́n so yìgì lẹ́yìn ìgbà tí wọ́n so yìgì tán ohun tárákùnrin ṣàkíyèsí ni pé gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe yéwu náà mọ nígbà náà lọ́hùn tó jẹ́ pé sáàmà kírun náà ni ìrun náà ni wọ́n ti gbà pé ọ̀wọ́ ìrun kíkí nìkan ni Islam. irun kíkì yìí náà ọ wá ní obìnrin lára débi pé ìgbàkígbà tó bá ti sọ fún un pé ìyá alágbájá lọ kírun yóò ní irun yóò sì tàka báyìí pé ẹ́n over my dead body. Ah, ọkọ ò ní wá o wá o rántí pé bàbá rẹ kọ̀ ọ́ lọ́mọ torí pé o kú Islam. ó sì fi ọ pẹ̀lú àgírímẹ́ǹtì wípé ọ padà sínú ìsìláàmù irun kíkí sì ni a máa fi dá mùsùlùmí mọ̀ irun náà lọ wá kí yìí wọ́n láwọn jọ fà á láàrin ara àwọn yóò dìjà yóò dá pọn yóò dá sọ àwọn tó parí ẹ̀ ó bímọ kìíní ó bímọ kejì àwọn ọmọ méjì àkọ́kọ́ tó kọ́kọ́ bí yẹn àwọn ti dàgbà díẹ̀ àwọn sì ti ń lọ sí ṣọ́ọ̀ṣì arábìnrin yìí kó tó di pé ó rìn pàdé arákùnrin wa yìí ó jẹ́ òṣìṣẹ́ kan pàtàkì nínú ṣọ́ọ̀ṣì wọn wọ́n ti fi iṣẹ́ kan dá lọ́lá gbogbo ìgbà tí ó fẹ́ arákùnrin wa yìí ó tún máa ń lọ sí ṣọ́ọ̀ṣì nígbà tó wá dé stéèjì kan tí ara yóò gbà mọ́ tó jà níjà wọ́n kó ẹjọ́ lọ sí. Si ilé bàbá obìnrin yìí. bàbá arábìnrin yìí ọláálé ọmọ ẹ̀ ó sọ̀rọ̀ sí i ó sì kì í lọ wípé má gbàgbé ìgbésẹ̀ tó ń gbé lórí rẹ̀ ní ọjọ́ kìíní àná o má gbàgbé o. ṣùgbọ́n ọmọ yóò gbọ́ kò gbọ́ ó ń yọ ṣọ́ọ̀ṣì lọ títí di àsìkò yìí. nípa bẹ́ẹ̀ ọkọ ti mú èyí tó kọ́kọ́ bí fún un ó ti mú kúrò ní àkàtà rẹ̀ èyí kejì tó ń sẹ́ẹ̀lì níbi ọmọ ọdún méjì ló ń wá bí ó ṣe mú kù ní àkàtà rẹ̀ bákan náà ó wá ń béèrè wípé ṣé kò máa bá gbéyàwó yẹn lọ bẹ́ẹ̀ ṣé kò máa lọ bẹ́ẹ̀ kò máa forí rọ lọ bẹ́ẹ̀ tàbí kò ń fárígá torí pé bóun ṣe ń wo ayé ìhun yìí bóun bá ṣáájú obìnrin yìí kú ò ń bímọ sínú ẹ̀sìn mi nìyẹn o obìnrin yìí ò gbọ́ o kò gbọ́ rárá o kò yé ṣọ́ọ̀ṣì lọ nínú ilé ìhun tó ń jẹ́ mùsùlùmí tó ń sì fẹ́ ní ìlànà mùsùlùmí ó lóun ti wá ru ọ̀rọ̀ yìí títí ó ti wá sú òun pé kí la tún wá máa ṣe báyìí àwọn ti jà níjà lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tó di pé wọ́n ń parí ẹ̀ kí ni kò ń tún ṣe báyìí èyí ni àmọ̀ràn tó gbé wá ẹ jẹ́ fún ní àmọ̀ràn kí Allah kó ṣàánú wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa. ṣé kí ọkùnrin yìí máa forí rọ lọ ní tàbí kó fárígá ìdáhùn láì dé ìnàpẹnu kó fárígá ni o kó fárígá ni o kó kọ arábìnrin yẹn sílẹ̀ ni kó kọ arábìnrin yẹn kó kọ sílẹ̀. ìtúpalẹ̀ rẹ̀ rèé wọ́n ní ẹni tí ó gbọ́ ò ní ẹni tí ò ní gbọ́ kò ní gbọ́ ẹni tí ò ní gbà kò ní gbà ó ní ọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ alágídí ìtàn arábìnrin ti fi hàn pé n tí ó ṣe ló ti fẹ́ ló ti ń ṣeun kò wá rí bẹ́ẹ̀ èyí tó ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí bàbá rẹ fi kọ̀ ọ́ lọ́mọ tó tún wá dé ilé mùsùlùmí táti wá padà sí ẹ̀sìn bàbá rẹ ẹ̀sìn àwọn ànẹ́bí ọlọ́run ẹ̀sìn ọlọ́run Allah tó tó wá di ìṣòro nínú ayé rẹ tó sáfẹ́ máa jó tó fẹ́ máa pàtẹ́wọ́ ohun tí ó máa ṣe ló ti ń ṣe ń tiẹ̀ yẹn ṣe ti mọ̀ pé freedom of religion ó wà Nàìjíríà kò sí ní tá a fẹ́ ṣe sí yẹn ohun tó fẹ́ máa ṣe ló ti ń ṣe yẹn àmọ́ òfin de mùsùlùmí wípé yá ayú alẹ́dínà àmánù kú àǹfùsàkùm wà àhàlíkùmù náà rọ̀. yá ayú alẹ́dínà àmánù kú àǹfùsàkùm wà àhàlíkùmù náà rọ̀. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀ṣọ́ ẹ̀mí yín àti ará ilé yín aya yín àtọmọ yín ẹ̀ṣọ́ wọn níbi iná ọkùnrin yìí ò lè rí ìyàwó ẹ̀ṣọ́ níbi iná kò lè rí ìyàwó ẹ̀ṣọ́ níbi iná àṣẹ ń pa fún baálé ilé pé kọ́wọ́ ọ̀nà tí ìyàwó ní wọná àtàwọn ọmọ rẹ̀ ọkùnrin yìí ò lè rí ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ yìí tí arákùnrin yóò bá kọ arábìnrin sílẹ̀ agásí pé ọkùnrin yìí ló jẹ́ sábàbí tí àwọn ọmọ rẹ̀ bá lọ di kìrìsìtẹ́nì mọ́ lọ́wọ́. nínú hadithi Bukhari àti hadithi Muslim èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbàwá hadithi tún gbà wá ó sọ pé láti ọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu kullu mauludin yúùladù alalimila fa abawahu yuhawidanihi wayunasironihi wayusharikanihi. ògìsí aláwọ̀ sọ pé sallallahu alayhi wa sallam gbogbo ọmọ titun tá a bí a bí wọn sínú ojú ọ̀nà tọlọ́hun a bí wọn sínú ẹ̀sìn Islam ẹ̀sìn àmútọ̀run wá ẹ̀sìn àbáláyé ìsìláàmù ni ẹ̀sìn àmútọ̀run wá fún gbogbo ọmọ tuntun kọ̀ọ̀kan ìsìláàmù sì ni ẹ̀sìn àbáláyé tí gbogbo wa bá láyé ògùn lákàáyé ọba ìsìláàmù láyé ni ṣàngó olójú orógbó ọba ìsìláàmù láyé ni ọya ọba ìsìláàmù láyé ni ifá ọ̀rúnmìlà wọ́n bá ìsìláàmù láyé ni kò sẹ́ni tí kò sẹ́ni tó ṣáájú ádámọ̀ délé ayé nínú gbogbo wọn ádámù èsì ìṣẹ̀ṣe oníṣàngó kìí ṣe ọlọ́ya kìí ṣe ológun kìí ṣe ọlọ́bàtálá kìí ṣe olóòṣà ajé kìí ṣe léégún kìí ṣe ẹ̀yìn lẹ́yìn ìgbà tí sátì kúrò láyé tán ni wọ́n tó dá christianity sílẹ̀ ẹ̀yìn lẹ́yìn ìgbà tí Mósè kúrò láyé tán ni wọ́n tó dá judaism sílẹ̀ so islam ó ní ẹ̀sìn àbáláyé historically òun náà sì ni ẹ̀sìn àmútọ̀run wá bọ́ ọ bá fẹ́ gbà bẹ́ẹ̀ bọ́ ọ fẹ́ gbà bẹ́ẹ̀ ńgbọ́ bá wọnú sàárè ojú rí ó já sákòólú ẹ lọ́wọ́ lọ́nu sàárè kó ìlú tó ń lù kó lọ́nu sàárè àtẹ́wọ́ rẹ ń gbé lọ́nu sàárè ìjó rẹ ń gbé lọ́nu sàárè àbọ̀ òní kú mọ́ bó ṣe máa jó káàkiri nu. òjíṣẹ́ aláwọ̀ tó wá ń sọ ní ìsìn wípé kúlù màúlùdín yúùlàdù alálẹ́mìlà wọ́n bí gbogbo ọmọ titun sínú ẹ̀sìn Islam. fàbáwáhu yuhawidanihi nítorí náà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó lè ṣe sábàbí tọ́mọ yóò fi di yẹ̀wùdí wàyúná sírọ́ọ̀nìhì wọ́n lè di sábàbí tọmọ yóò fi di kírísítẹ̀ mọ́ wọn lọ́wọ́ wàyúṣàríkánìhì wọ́n lè di sábàbí tí ó fi di ológun ọlọ́ya oníṣègùn mọ́ wọn lọ́wọ́. sọ̀rí bá nìsín ìyàwó rẹ nínú ilé rẹ láì tí ìkú rẹ ó ń yọ lọ sí ṣọ́ọ̀ṣì. Si ìwọ <laughs> lọ kírun òun lọ ṣọ́ọ̀ṣì ọlọ́mọdé kí ti ọ̀tá pàwò kíkọ̀ ni kò kọ́ o kò lóògùn kankan mọ́ pẹ̀lú bíi tí ẹ ti jọ bára yín déhùn àìmọye ìjàlẹ̀ ti jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ní ìdíkẹ́ bára yín jà kẹ́ ẹ túká ni o ti ṣìyàwó fẹ́nu tiẹ̀ ó ti ṣìyàwó fẹ́ nìyẹn. kíìlá famani halaka kọbula zaalika àwọn sọ́ọ̀bà wa béèrè wípé ọ̀dà nígbà tó sọ ní ìsìn pé ọmọ kọ̀ọ̀kan tí wọ́n bí sáyé o wọ́n bí sínú ẹ̀sìn ìsìláàmù ni àwọn òbí rẹ̀ ni wọ́n máa ń yí ẹ̀sìn ẹ̀ padà kúrò ní ìsìláàmù ní ọ̀nà kan tàbí òmíràn ọ̀nà kan ní ilé tàǹtìtì lọ́wọ́ yìí bàbá jẹ́ mùsùlùmí ìyá jẹ́ kírísítíẹ́nì ọ̀nà míì òun ni kí bàbá àtìyá jẹ́ mùsùlùmí kí wọ́n lọ yan alágbàtọ́ tó jẹ́ kírísítíẹ́nì ọ̀nà míì kí bàbá àtìyá jẹ́ mùsùlùmí kí wọ́n lọ yan ilé ẹ̀kọ́ tí ẹlẹ́sìn míì dálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.